mo kì í káàbọ̀ sí àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá láti orí ayélujára ṣògo rẹni kejì àbíọ́nà lórúkọ tèmi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá orí ayélujára ń mìtìtì ó sì kún fún ìdárò lọ́pọ̀lọpọ̀ látàrí bí ìròyìn ikú ọmọ Davido tí ó jẹ́ gbajúgbajà akọrin ṣe gba orí ìtàkùn ayélujára kan Ifeanyi ọmọ rẹ̀ òun ni a gbọ́ wípé ó rì sínú omi nínú ilé wọn ní ìlú Èkó bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ìròyìn ọlọ́kan òjọ̀kan tó ń ti ìdárò gbogbo òun ló ń ti ọ̀dọ̀ àwọn ìlú mọ̀ọ́ká lọ sí ọ̀dọ̀ gbajúgbajà akọrin náà àti ìdílé rẹ̀ lápapọ̀ bákan náà di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ àjọ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ti fi ọwọ́ ṣìnkún òfin mú gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ pàápàá àwọn tí wọ́n yí ọmọ ọ̀hún ká ni wọ́n sì ti kó wọn sí àkóló wọn fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ikú ọmọ náà àjá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá lórí tẹlifíṣàn Orísun sọ wípé kí olúwa kó tu ìdílé náà nínú kí ó sì tẹ Ifeanyi Adeleke sí afẹ́fẹ́ rere. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ẹ̀yin gan ló yẹ ká máa pè ní màmá tó dáa nítorí wípé láti gbà tá a ti mọ̀ yín a ò kábàámọ̀ àwọn ìlúmọ̀ọ́ká ọ̀dọ́mọbìnrin olórin Glorious Twins òun ni wọ́n ń kí gbajúgbajà olórin ẹ̀mí Samos kú oríire ti ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ eléyìí tí Olódùmarè jẹ́ kó dé bá a lókè èèpẹ̀ àwọn ọmọ wọ̀nyí ni wọ́n lo ìtàkùn ayélujára wọn láti fi àwòrán arábìnrin náà sórí ìtàkùn ayélujára náà láti mọ rírì ohun rere gbogbo èyí tí Olódùmarè ti jẹ́ kí wọ́n lè ṣe láti ọ̀dọ̀ màmá ọ̀hún tí wọ́n sì sọ wípé bí olódùmarè ti jẹ́ kí wọ́n pẹ́ láyé wọ́n pẹ́ nínú ọlá àlàáfíà àti ẹ̀mí gígùn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà òṣèré ni Stella Damasus òun ni ó ti wá sórí ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn ní ìmọ̀ràn wípé kí wọ́n má ṣe sáré sínú ìgbéyàwó kí wọ́n farabalẹ̀ dáadáa mọ orúfẹ́ ìwà eléyìí tí olólùfẹ́ wọn ní kí wọ́n tó wọnú ìgbéyàwó olólo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn nímọ̀ràn látàrí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ohun tó sọ wípé ojú òun ti rí àti ohun tí etí òun ti gbọ́ lè tó mú òun tó ru òun sókè láti wá sórí ìtàkùn ayélujára wá gba àwọn ènìyàn nímọ̀ràn ẹ díẹ̀ níbẹ̀. Darling, I've had experiences with dreams and with visions that I, I, I choose how I want to interpret it to suit what I want. to give me the answers that I want. It's happened to me. I thought this person was my soulmate. I thought this person was the same. He does the same things that I do. We're, we're both intelligent. We both love people's minds. We're both this. We're both that. We're, bo- oh, everything is falling into place. We're so similar. We have the same kind of visions. We, we talk the same. We do the same. We understand the same. <laughs> Same. Last, last, It don cast. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà Kẹ́mi Àfọlábí ló ti fi ìkọminú rẹ̀ hàn lórí ayélujára bí ó ti padà sórílẹ̀-èdè Nàìjíríà tó sì kọ síbẹ̀ wípé òun ti padà sínú ẹ̀rù òun orílẹ̀-èdè Nàìjíríà Kẹ́mi Àfọlábí ló ṣe àlàyé bí ó ti bẹ̀rẹ̀ ìrìn rẹ̀ láti pápákọ̀ òfurufú Muritala Muhammed International Airport tó sọ wípé gbogbo ohun tí ojú òun rí bí òun ti dé orílẹ̀-èdè Nàìjíríà ká tó sọ nípa súnkẹrẹ àti fàkẹrẹ àti àwọn ọ̀nà tí kò dáa tó ń fi dé ibùgbé òun ní ìpínlẹ̀ Ògùn tó sì sọ wípé ó jí ọ̀nà tó lè ba ọkọ̀ jẹ́ èyí tó fi ìkọminú rẹ̀ hàn débi wípé ó pe orúkọ gómìnà ìpínlẹ̀ Ògùn jáde látòrí ayélujára náà láti fi ìkọminú rẹ̀ hàn kó sì pe àkíyèsí rẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bàjẹ́ lọ ní agbègbè àti àwọn àdúgbò gbogbo ní ìpínlẹ̀ Ògùn kí wọ́n lè wá àtúnṣe tó lọ́rìn sí Kẹ́mi Àfọlábí ló fi ìkọminú rẹ̀ hàn bí ó ti padà sórílẹ̀-èdè Nàìjíríà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gómìnà kí gómìnà tó bá ná owó rọ̀gùnrọ̀gùn sórí pápá ìṣeré tí kò sì ń ṣe wípé wọ́n ń lo pápá ìṣeré ọ̀hún láti máa gbá bọ́ọ̀lù àti láti máa ṣe àwọn eré ìdárayá lóòrèkóòrè irú gómìnà bẹ́ẹ̀ fi owó ará ìlú ṣòfò ẹni tó sọ ọ̀rọ̀ yìí ni Ali Baba tí ó jẹ́ gbajúgbajà adẹ́rìn-pòṣónú àti ọ̀gá àgbà nínú iṣẹ́ amúlùdùn lórílẹ̀‐èdè Nàìjíríà Ali Baba ló fi àwòrán pápá ìṣeré eléyìí tó kún fún ọ̀pọ̀lọpọ̀ èrò tó ń bẹ ní òkè òkun sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kọ síbẹ̀ wípé ẹnikẹ́ni lórílẹ̀‐èdè nàìjíríà tí ó bá jẹ́ gómìnà tó sì kọ́ pápá ìṣeré eléyìí tó tóbi tàbí tó kéré tí kò sì sí ohun tí ó ń lọ lónú pápá ìṣeré náà wípé ó fi owó ṣòfò ni léyìí tó mú kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n jẹ́ alátẹ̀lé rẹ̀ lórí ìtàkùn ayélujára máa sọ wípé òótọ́ ni nítorí wípé ìfowóṣòfò gbáà ni láti kọ́ pápá ìṣeré tí kò sí ẹnikẹ́ni tó ń lò bẹ̀ẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká òṣèré Yul Edochie òun ló ti pe ìjọba àpapọ̀ wípé ebi ọ̀gàjà fọwọ́ mẹ́kẹ́ òun ló ń fa wàhálà lórílẹ̀‐èdè Nàìjíríà látàrí ìjínigbé ìpànìyàn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà ìbàjẹ́ gbogbo eléyìí tó ń gògò káàkiri ní tòrótìbù orílẹ̀‐èdè Nàìjíríà Yul Edochie olólo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ ìkọminú rẹ̀ náà jáde wípé bí ohun gbogbo ti ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ló fa ìbínú èyí tó mú kí àwọn ènìyàn máa gbé ara wọn wọn pamọ́ láti máa gbowó tó sì ń fa ìpànìyàn àti àwọn ìwà bàjẹ́ mìíràn ẹ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. People are hungry and people are angry. That's why crime rate is on the rise. Killings, kidnapping, everything, it, everywhere don't bust. It's getting out of hand. Believe me. If you people don't find ways to stop the hunger and the anger, very soon, I did tell you, there might be no country for you guys to lead. Everywhere don't bust. Wahala day everywhere. Nowhere is safe. Asemika give una update. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin nínú eré ìdárayá gbajúgbajà agbábọ́ọ̀lù ni Paul Pogba òun ni kò ní lè kópa nínú ìdíje eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá àgbáyé eléyìí tí yóò wáyé ní kòpẹ́kòpẹ́ yìí nínú ọdún yìí agbẹjọ́rò rẹ̀ Rafael Pimenta òun ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ ó sọ ọ́ sínú ìwé èyí tí ó kọ ránṣẹ́ sí àwọn elétò eré ìdárayá náà tó fi sọ fún ọ wípé lẹ́yìn àyẹ̀wò ìlera ó ṣeni láàánú wípé Pogba kò ní lè kópa látàrí iṣẹ́ abẹ eléyìí tí wọ́n ṣe sí orókùn rẹ̀ nínú oṣù kẹsàn-án tó sì sọ fún ọ wípé yóò nílò láti wà ní ibi ìfarapamọ́ láti lè tọ́jú ara rẹ̀ síwájú àti síwájú sí i ju gbogbo rẹ̀ lọ Paul Pogba ni kò ní lè kópa nínú eré ìdárayá èyí tí ó ń ṣe ìdíje àgbáyé tí yóò wáyé nínú ọdún 2022 yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta bí iléeṣẹ́ agbórinjáde YBNL tí í ṣe ti ìlú mọ̀ọ́ká olórin Ọlámídé ti pé ọdún mẹ́wàá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kan sáárá sí ọkùnrin ọ̀hún fún iṣẹ́ tó lámìlaka tó ti ṣe láwùjọ pàápàá láti gbé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ sókè nínú iṣẹ́ àmúlùdùn léyìí tí wọ́n fi ń kan sáárá sí wípé ìgbìyànjú ńlá ló gbà ẹni ọdún mẹ́tàlélógún twenty three years òun ni Ọlámídé Adédèjì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Badoo nígbà tí ó dá iléeṣẹ́ náà sílẹ̀ lá láti máa ran ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ́wọ́ tó sì ń fọ́ wọn sókè léyìí tí àwọn ènìyàn lè rí wípé àríṣe òun ni àríkà tí wọ́n sì ń kí wípé ó kú oríire bí iléeṣẹ́ rẹ̀ ti pé ọdún mẹ́wàá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká olùdarí fọ́nrán fídíò orin TG Ọmọrí òun ló ti lo ìtàkùn ayélujára Twitter rẹ̀ láti sọ wípé òun ṣetán o láti ya fọ́nrán fídíò fún ẹnikẹ́ni tí ó bá ní orin tó gba orí ìtàkùn ayélujára kan èyí tí wọ́n ń pè ní ṣé you dey whine me nìyí orin gẹ́gẹ́ bí ó ti kọ sórí Twitter rẹ̀ wípé orin ọ̀hún ti làlùjá kódà ó gbajúmọ̀ ju ìṣàánú ẹlẹ́ta lọ lásìkò yìí lórí gbogbo ìtàkùn ayélujára pàápàá ìtàkùn TikTok nítorí náà ó ń ṣe tán o láti tún orin ọ̀hún yà fún àwọn tí wọ́n ti ṣe orin náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ẹnikẹ́ni tó bá mọ ẹni tó ṣe orin yìí tàbí ẹgbẹ́ náà kí wọ́n sọ fún òun láti ràn wọ́n lọ́wọ́ lójúnà àti ya fọ́nrán fídíò mìíràn fún wọn nítorí pé orin ọ̀hún gbajúmọ̀ púpọ̀ ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú orin náà b bó ti là mí já. men are common dey die but shey you dey whine me ni. shey you dey whine me ni. dolo o o o o o shey you dey whine nobody sef. men are common dey die but shey you dey whine me. men are common dey die but shey you dey whine me. men are common dey die but shey you dey whine me. men are common dey die but shey you dey whine me nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká orí ayélujára ni tó tún jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ọ̀làlẹ́kan ọ̀làlẹ́yẹ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí àgbà ìnàkí ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba gbogbo ènìyàn nímọ̀ràn pàápàá àwọn tí inú wọn kì í dùn sí ìṣerere ọmọnìkejì wọn tó jẹ́ wípé bó o bá o pa bó o bá o bù ú lẹ́sẹ̀ ó ní ìwà tí wọ́n ń wù òun ló sọ wípé bí àwọn ti ń wọnú oṣù tuntun lọ yìí kò ní dára kí irú ẹni tó nírúfẹ́ ìwà bẹ́ẹ̀ kó má fi irú ìwà yìí sílẹ̀ nítorí pé yóò jẹ́ ohun tó burú ẹ̀gbọ́n díẹ̀ nínú rẹ̀ tó o bá ti ṣebi tàbí robi sólóore rẹ ń kọ́ kò sérè kan bí ibi bí kì í ṣèdíbàjẹ́ àtàbámà ni ó jáwọ́ ń bẹ̀sẹ̀ ẹlòmíràn ò tiẹ̀ mọ̀ rí dépò pé yóò sún mọ́ ṣùgbọ́n yóò kàn dédé mọ bínú rẹ náà ni kò sẹ́ni tí ò lọ́ta ẹ̀ mọ̀ àìmọye èèyàn ní ń bọ́ ọjà lọ́wọ́ báyìí tí wò sì mọ̀ pé nìkan kan ń bọ́ ọjà kò sí bó ṣe lè mọ̀ wà òun wù tó lé ayé dandan tọ̀tá ṣùgbọ́n bínú ẹni fi ṣègbàgbé ni wípé kò sí bó ń ṣe lè ṣenú ni bíni tó kò dáṣe elédùn àdúró. oníjùbà ìlọ̀ fún àjẹ́ abalẹ̀ ìròyìn amú amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí títí tó fi máa dìgbà míì táwọn máa fi ire àti àánú pàdé ẹ jẹ́ ká máa rántí wípé àríṣe láríkà o àríkà ní bàbá ìrègùn ní gbogbo ibikíbi tí a bá bá ara wa ẹ jẹ́ ká gbìyànjú wípé à ń gbé àwọn ènìyàn dìde à ń ṣe oore fún ènìyàn kódà à ń tù wọ́n nínú kì í ṣe dandan kó jẹ́ ní ti owó tàbí ẹ̀bùn ọ̀rọ̀ ẹnu wa lásán ó lè gbé èèyàn dìde ó sì lè sọ ni di ńlá nítorí náà àríṣe láríkà títí máa di ọ̀la alágbèrè olódùmarè táwọn máa fi ire àti à àánú pàdé èmi ṣògo rẹ ní kejì ni mò ń kí wa wípé a kú oṣù tuntun o ó dàbọ̀.